pàtàkì lọ́nu súnà àmẹ́bí sallallahu alaihi wasallam níbà ń kọlọ hadith abdullahi ọmọ ọlọ́dà rọ́bì aláwọ̀ ni mọ̀ọ́lọ́mọ́ sáré ń sọ àti wàbẹ́ wọ́n ní pé abdullahi ọmọ ọmọ ó máa ń yọ zakato fitiri nígbà mẹ́ta wẹ̀ bá kú méjì torí pé àyíbá àmà ó lè jẹ́ twenty nine kó má jẹ́ thirty sọkúmọ àbẹ yìí pé yóò lọ́ra kò ní lè bá àbí torí kó lè bá kí èròǹgbà tí ọba adẹ́dàfẹ́ ká torí níbàámu pẹ̀lú ìbéèrè tó ní béèrè wá béèrè yìí pé ǹjẹ́ ọmọ ó lè bá àwọn òbí rẹ̀ yọ zakatul fitr mo lérò ń gbà yìí pé ìbéèrè tó fẹ́ béèrè nìyẹn tó lè bá àwọn òbí rẹ̀ yọ zakatul fitr lábàtàdé rẹ̀ kò sí láìsí lórí ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ torí wípé alwaladu ní kásìbí àhí ní kásìbí àbí ì ọmọ ń bẹ nínú iṣẹ́ àwọn òbí ẹ̀ òbí ò ní kápá bóyá òun náà ló ń gbọ́ bùkátà àwọn tẹ́lẹ̀ tó máa ń sẹ́ńdì jíjẹ mímu sí wọn so kò sí láti kó ṣe kíni kó bá wọn yọ nígbà tó bá yọ tiẹ̀ tó yọ ti àwọ tó yọ tọmọ tiẹ̀ á wá yọ ti àwọn òbí rẹ̀ méjèèjì ó jẹ́sẹ̀ kan tó jẹ́sẹ̀ olóore yóò kàn sọ fún wọn ní pé wòlẹ̀ má dààmú o mo ti bá yẹn ṣe ni mo ti gbà kátà tuntun yìí ọba aláwọ̀ dẹ̀ gbà yóò gbà fọmọ yẹn yóò sì gbà fún àwọn òbí ẹ̀ náà wallahu a'lam. ẹ̀zá kun lọ kọ́ra ní abẹ́ ìbéèrè àti yìí ẹni tí ó ń gbé lábẹ́ èèyàn sọ́tún títí tiẹ̀ náà. níbàámu pẹ̀lú àbẹ́sẹ̀ obìnrin náà tó jẹ́ múdàkàlà àbẹ́sẹ̀ zakat al-fitr ìtẹ́wà ní àṣàlàyé fún wa ó ní pé a máa ń yọ zakat al-fitr ó ní ká yọ lórí ara wa ìyàwó àwọn ọmọ wa àtàwọn tá ń bẹ lábẹ́ kápá ibò tó dórí oyún náà wọ́n máa ń yọ tó ní inú àwọn èèyàn máa ń rò pẹ̀lú tó báwẹ̀ nìkan rárá ibò àwọn ọmọdé tún ò gbà wọ́n máa yọ zakat al wọn tí gbàláyé bá wà tágbára bá wà kò dà pọ̀ ká tó wá sọ pé ẹni tí ń gbẹ tó yẹ pé jíjẹ mímu rẹ̀ abẹ́kápá wa ni kódà àwọn olùmọ̀bádé ni pé ọmọ tó wà ní skul bóyá wà láyé solution àwọn náà ń sẹ́ndì oúnjẹ sí i báyìí nìkan yóò zakati fẹ́tẹ́lẹ̀ rẹ̀ lọ rárá so àwọn obìnrin náà ni wọ́n bá yọ nílé so kò sí láì fi agbọ́dọ̀ yọ ó jọ mọ ọ̀dọ́ ni tó bá ti jẹ́ mùsùlùmí làbúdà ń yẹ kó na mùsùlùmí ẹ má jẹ́ ká gbàgbé ẹni tá a bẹ́ yọ zakati fẹ́tẹ́lẹ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí so a máa bá yọ wọlé ọ̀tá lára rẹ̀. ìbéèrè kejì ni pé wọ́n ní béèrè béèrè pé àwọn mùsọ́lá kan bẹ̀ tó yẹ pé tí òjò bá fẹ́ rọ̀ tá a sì fẹ́ kírun tá a bá dúró sínú mùsọ́lá yẹn láti kírun òjò ó pààyàn nígbà tó jò bá ń rọ̀ òjò tó wá sú àwọn ọ̀pẹ òjò mọ́ bà ká mọ́ ibi ìbàyìí ṣé a lè sáré kírun yẹn irun ò sì tí tó ń kú bí ìṣẹ́jú bí márùn-ún tí irun ó fi wọlé sáré sáré lè kírun tán òjò ní púpọ̀ yìí wọ́n bà pa wá a rí i pé ìbéèrè tí atọ́kùn béèrè kọba alákòjọba lẹ́kùn ìgbàláyè ìmọ̀ àti àgbóyé fún ẹnì kọ̀ọ̀kan wa. wọ́n ní mùsọ́lá onáka farko bẹ́ẹ̀ náà mùsọ́lá wà ní masjid ìyàtọ̀ wà láàrin mùsọ́lá àti masjid bó jìyà báyìí kírun náà ní méjèèjì. wọ́n tí wọ́n ń pè ní mùsọ́lá ó láyè kan tá a mú káàkiri kírun bẹ́ẹ̀ pé àwájú ṣọ́ọ̀bù wa ibi tá ń jókòó sí àkàtò àwọn òkúta kan àtò blọọkù kan àwa rẹ̀ tó jẹ́ pé kì í ṣe dènà lórí ẹ̀ Musola kì í ṣe pé ní standing imam ẹnìkan tó ṣe ìmáàmù hmm. àyè yìí nì bóyá mọ́ṣáláṣí tí wọ́n yọ lẹ́gbẹ̀ẹ́ ọjà mọ́ṣáláṣí inú campus àyànní pé tábàdàn campus tó tóbi abẹ́ orin Ìlọrin yẹn gbogbo fakọ́tì kọ̀ọ̀kan ló ní bí wọ́n ṣe kí ni àní pé ní masjid mọ̀sọ́lá ni tó bá jẹ́ pé irú bẹ́ẹ̀ ni wọ́n sọ ẹnìyẹn wá rí i pé òjò ó sú irúgbó ọlọ́ba aláṣẹ fún wa lójó lónìí àbẹ̀ alhamdulilayi ní àdókòlọ́dọ̀ rẹ̀ òjò kó mọ̀sáwá lè kú dáadáa lórí ẹ̀ so kọ́ wá rí i pé òjò fẹ́ àmọ́ magrib ti wọlé lápèjọ magrib ti wà wọlé àwọn àrùkọ àwọn yàrá kì wọ́n rò pójò fẹ́ rọ̀ ni n tó lè mú mọ́jẹ̀mú táfìsì jámù wọn àbí tá a rò palẹ̀ tètè kí hàn kò sí nínú rẹ̀ làbúdà mi dìkú lè wá sí àsìkò òun gbọdọ̀ wọlé níbàámu pẹ̀lú àyà tó wà ní sọ́lá tẹ̀mísà Allah subhanahu wa sọ pé inna salata dáadájú ìhàn kanat alal mu'minina kitaban mawquta ó dáa ká jẹ́ kásìkò rẹ̀ wọlé kódà kó fẹ́ máa jáde ó sì lóore ju kásìkò kákìdì bọ́ àsìkò rẹ̀ lọ. irúfẹ́ bẹ́ẹ̀ kí wọ́n ṣe sùúrù bójú ẹ̀ bá rọ̀ tí wọ́n ráyè lọ kí nínú sọ́lá yẹn kí kálukú lọ sí kíni kó lọ kí nílé rẹ̀ wọ́n ti ní óbérò torí pé tẹ́lẹ̀ tójò bá rọ̀ òjò rọ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ gbogbo ẹni tí ó pè rún nínú òjò kó má sọ fáwọn èèyàn pé kí wọ́n máa kọ́ mọ́sídìí lóòótọ́ yóò sọ pé hayya ala salah ayé alẹ́ ìbálá tó bá wí tán yóò wá ní sọlú fi àrè kan òjò tó rọ̀ gan tari pé ó ti ń rọ̀ lọ́wọ́ tọ́wọ́ rẹ̀ le ó ti ń wá àgbàrá so yóò wá ní sọlú fi àrè kan kí ni ìtumọ̀ sọlú fi àrè kan ìyẹn ni pé ẹ kírun nínú ilé yín bẹ́ẹ̀ni tójò bá ń rọ̀ lọ́wọ́ bí ìṣá ẹ má expect káwọn yẹn ti kí ni kí wọ́n máa ṣe táwọn yẹn wà máa ìdílé ìrun pé tójò bá dá ẹ jẹ́ káwọn jàmọ́ òfin jáde kó àbájágo méjì àbọ̀ àbájágo méjì àbọ̀ làyílà tó tó ẹ jẹ́ kẹ́lùbọ̀dì ó ṣe kí ni torí àsìkò yẹn ò gbọ́dọ̀ lọ. torí pé tójú bá ń rọ̀ bẹ́ẹ̀ yẹn òun ló máa ń fa àwọn tó bá bá ní mọ́ṣáláṣí bóyá between Maghrib and Isha tí wọ́n rí pójú yẹn pọ̀ tó sì ń rọ̀ wọ́n ṣe kí ni wọ́n kì í ọ̀làtò ìjàmù eléyìí ìyẹn dání sí wọ́n kì í Maghrib àti kí ni àti Isha papọ̀ lásìkò rẹ̀ wallahu ta'ala alam ọlọ́ọ̀bà lọ́wọ́ tó ní mẹ́jọ lọ́wọ́. ìbéèrè tí oníbèrè béèrè pé òun gbọ́ wàásí tí oníwàásí sọ wípé jìbìrì sọ̀kalẹ̀ wá bá wòlíì kan láti jẹ́ mẹ́sẹ́ńjà sí uh, sí ẹ̀ àfa yẹn wá ní ó rọrùn bẹ́ẹ̀ ah, tí n sànábì tí jìbìrì wá bá just ordinary person as a messenger. Mm, alhamdulilayi rabbil alamin a tún bá ọkọ fọlọ ọba Allah subhanahu wa ta'ala tó ṣe islam ní ẹsìn kan tó jẹ́ wípé a kì í fọgbọ́n orí a kì í fi ṣe. islam ló níyẹn òun ló fà jẹ́ wípé allah subhanahu wa ta'ala ó ní yarfa'illahu alladhina amanu minkum walladhina na otu daraja yóò máa ṣàgbéga fáwọn àwọn onímímọ̀ àwọn olùgbàgbọ́ ó tún wá ní àwọn ìyẹn túmọ̀ pé islam bùkátà ìmọ̀ àkọ́kọ́ nù béèrè tí wọ́n oníbèrè béèrè yẹn àkọ́kọ́ try láti define kábíwá tuma kí ni ń pè ní mẹ́ni wúwa jìbìrì alayhi salam ń pè kan hmm. wọ́n máa ń pè so instead of jim yóò jẹ́ kíni instead of testing the gym, you yóò jẹ́ bí the gym jim al-mu'mala al-mu'jama so ìyẹn ní pé jibril alayhisalaam ó only al-malakul muwakkal bil-wahyi ila al-anbiya definition tá a bá ti gbọ́ yé dáadáa a rí i pé nínú arkanu imani sita nínú àwọn òpó gbàgbọ́ mẹ́fà tá a gbọ́dọ̀ nígbàgbọ́ nù ẹ̀ al-imanu billah lẹ́yìn rẹ̀ kíni wa malaikati a gbọ́dọ̀ nígbàgbọ́ lórí àwọn malaika kì í ṣe pa nígbàgbọ́ pé mọ̀lẹ́kà ń bẹ a gbọ́dọ̀ nígbàgbọ́ lórí àwọn mọ̀lẹ́kà á mà páwọn ẹ̀dá kan wà tó jẹ́ mọ̀lẹ́kà ọlọ́run àwa gbọ́dọ̀ nígbàgbọ́ lórí àwọn kan káàfọ̀ pé àwọn kan ń bẹ nínú wọn tọ́ba adẹ́dà sọ̀rọ̀ wọn nínú mọ̀lẹ́kà tọ́ba adẹ́dà dákọ́ náà Al-Qur'an jìbìlì wà bẹ́ẹ̀ wáyé sọ̀rọ̀ àfihàn ní káyé àwọn mẹ́ta yẹn ó máa ṣe kí ó máa dákọ́ wọn wà malakul maut sótìyẹ ìyẹn túmọ̀ pé Jibril yìí òun wá bá èèyàn kankan kì í wá sórí ilẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé wàmá látànà zálù ilà bí amúrí rọ̀bì eré ànábì márùn páwọn agan máa ń sàdédé wa bẹ́ẹ̀ àyè sàdédé wa àyà pẹ̀lú kí ni àṣẹ ọlọ́run rẹ̀ sábà wọ́ọ̀ṣì tó fa sábà di sóràtù dùá ní tó fa kí ni sóràtù dùá ó ní wípé bá a da fátọ́rọ̀tìlì nkìtà ọ̀lẹ́wà táìmù tí revelation stop fanabi the next thing ó stop fanabi the same thing náà ló sọ̀rọ̀ pẹ̀lú ló ṣẹlẹ̀ pẹ̀lú kí sọ ashabil kaf nígbà tí àwọn ọmọ bàní israel àwọn yahudi tí wọ́n bá nàbí pé kí ló mọ̀ nípa àwọn ashabil kaf afẹ́ kó sọ nípa wọn fún wa ó ní ẹ̀wà lọ́la kò wá sọ pé insha allah lọba adébà sọ pé wàlẹ́ àtàkùnlẹ́nà lè ṣe ìní fa ìlú záìlì kàgádà sílà mọ́ mọ́ ẹ bà mọ́ ẹ bà láyìn mọ́ sọ pọ́ sí báyìí lọ́la torí pàǹdàbì ó ní kí wọ́n wá lọ́la bí ìgbà pé wá yí ọ̀dọ́ rẹ̀ ní òwà tí jìbìlì ò tí tí ò wá jìbìlì ò ní sọ̀kalà pẹ̀lú àṣẹ ọlọ́run fàmákàtà jìbìlì jìbìlì wá dúró for more than sixteen or seventeen days ní òfin wá ànábì wá ń wókè yóò wá yóò wá yóò wá hmm. àwọn ṣe pé ó ti fẹ́ di ìmúniṣeré nù ọ̀dọ̀ hmm. ọ̀rẹ́ wa tí mo wá bọ̀ kò wá bẹ́ẹ̀ mẹ́nìyẹn bó láti tó bá jẹ́ pé Jibril wọ́n ìran sẹ́lòmí àwọn òlànà máa ń rán sí àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run so ìgbà Jibril ò ní wá bẹ́ẹ̀ dákan nínú ẹ̀dá ọba dẹ́dà lidhalika fil akhirah hayati rasulillah sallam nígbẹ̀yìn sẹ́ni ayé òjíṣẹ́ Allah subhanahu wa alayhi salatu wa salam ànábì bíi Jibril alayhi salam wíwá tó wá gbẹ̀yìn nínú Ramadan wíwá tó wá ìgbàwò ló tún wá bèlè rẹ̀ wò oníta ni wọ́n fẹ́ bá lórí rẹ̀ wà á ń ta ha sanu hambiya ìrẹ́ ni gbẹ̀yìn anabi ọlọ́kan náà kọ́ ṣùgbọ́n àná àdé sọ̀rọ̀ ìrẹ́ ni gbẹ̀yìn anabi ọlọ́ mi ò lẹ́ni tí wọ́n bá kò sànàbí mi lẹ́yìn rẹ̀ makana muhammadu aba ahadi min rijalikum walakin rasulullah wàhẹ́ wàhátà mẹ́nàbí yìí ó ní the seal of the prophet so kò sóyà anabi mọ́ tálẹ́ mo fẹ́ wá bá ó wá ní àmọ́ ọmọ wa lẹ́ẹ̀kan sórí ilẹ̀ ẹ̀ẹ̀kan tí wàá wá sórí ilẹ̀ yẹn kìí kó mú mẹ́sẹ̀jì bọ̀ yóò wá lóru o òrùlẹ́lẹ́tọ̀ kọ́dọ̀. wà rúùfù fìyà ìyẹn ni pé tánà zálùlù màláìka téèyàn bá lè ṣe kò ń jẹ́ òru yẹn òru yẹn la màláìka ó wà sórí ilẹ̀ wọ́n dìsẹ́ni sórí ilẹ̀ wà rúùfù fìyà rúùfù yẹn dì máa ná àlùjìbìrì torí pọ̀ bàdẹ́dà mọ́ ròyìn pé nazala bí i rúùl kùdùs rúùl kùdùs ìyẹn túmọ̀ yìí pé gbogbo ẹni tó bá claim wípé òun rèjì pé kó lọ tún oorun rẹ̀ sùn tó bá lójú ìran ló fi rí kó lọ ti bẹ ọba adẹ́dà kó má jẹ́ wípé ṣètọ́nù ti ń fọpọlọ rẹ̀ ṣeré èèyàn ò lè rí Jibril tó oh, ẹjẹ́ àsọ pé ẹ má sọ pé èèyàn ò lè rí màláìkà talkless of Jibril tọ́lọ́ bá dẹ́gbà sọ pé yẹ́wò yàrá òun lẹ́lẹ̀ màláìka níjọ́ táwọn èèyàn bá lè rí màláìka tó bá yẹ kò sírò dùnú fẹ́lẹ́sẹ̀ ǹjọ́ náà àyàkó olùgbàgbọ́ òdodo innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu àwọn tí wọ́n máa bẹ nínú dùnú jọba máa kó láyé òun innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu àwọn tí wọ́n sọ gbà pọ́lọ̀ ńlọ́lọ́hún thumma istaqamu àwọn adó lórí ẹ̀ kílọ̀bà láàsọ tatanazzalu alayhimul malaika tán bá fẹ́ kó lórí ilẹ̀ àwọn màláìka ò máa sọ̀kalẹ̀ wọ́n wà wẹ́kọ̀ mu wọn tó fẹ́ kó láyé Allah ta kọ́ ẹ má bẹ̀rù wà látàzà nù ẹ bá banújẹ́ wọ̀bùsírù bẹ̀lẹ̀ jannati lẹ́tì fún tuntun àdúrà ẹ gbà ìró dùnú ni this is a glad tidings for you that you are living the heart, the heart on the heart of a lórí ẹ̀ so ẹ jẹ́ kó yé wa dáadáa ẹ má jẹ́ káwọn ẹ̀sìn yìí islam yìí tọba adẹ́dà fi rán ànágbà muhammed kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rasul ntọ́lọ́ọ̀bà aláàbáṣọ́ ntòjìṣẹ́ bá sálà ìfọ̀n àti àtàlọ́lọ́ kò má ba kéèyàn má sọ pé òun rí kíni kò sẹ́ni tó lè rí màláìkà kò sí àwọn sàhábà tó wà lálẹ́ wọn ò rí màláìkà báyìí lójú pétété illa ala suratil bashar rírí tí wọ́n rí wọ́n lórí kíni lórí okò gbé fọ́tò màláìkà wa o gbé fọ́tò kíni so kò dẹ̀ mú wàyí wá bá wọn kò mú wàyí wá bá wọn ohun tó dẹ̀ jẹ́ kó wá bẹ́yẹn náà nípa ànábì ń bá lórí ilẹ̀ alayhi salatu wassalam ànábì ṣe kíni ó wà lórí ilẹ̀ ohun tó dẹ̀ ti kó lórí ilẹ̀ ǹjẹ́ gbọ́ bákìrì tó ní orí jìbìrì lè ǹgbẹ́ ọgbẹ́ umaru kó ní orí jìbìrì lè ẹgbẹ́ ọ̀tábì so ta ló wá so abẹ aláàkójọ kó má ṣàkà èdè wa mm. gbogbo àkígbà tá a bá gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn mm. òṣùwọ̀n tá a máa fi wọ́n àjọ tá a máa fi wọ́n ọ̀rọ̀ yẹn mm. òun náà ni pé ǹjẹ́ ó ṣe déédéé ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ ǹjẹ́ ó ṣe déédéé àlàyé látẹnu anábà Muhammad ẹ̀kejì kí làgbọ́yé àwọn sálàfù sọ́rẹ́ àwọn olùmọ̀ ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ tó lóore kí làpárẹ́ ni tó sọ bẹ́ẹ̀ mú wọn kò sí tí ó bá ti sí ìdàn ìsọ̀rọ̀ wọlọ́ọ̀tà alá